tó ètò Ojúmọ́ Ire ló ń tẹ̀ síwájú pẹ̀lú ambassadọ dókítà Olúwafẹ́yìkẹ́mi Àyáníyì Ọláyínká gẹ́gẹ́ bí a ti sọ nínú ìfáàrà nígbà tí a bẹ̀rẹ̀ ètò mo ní èyàn ò lè ní ẹgbàá nílé kó tún máa ní òun wá ẹgbàá ròde àti pé ọ̀pọ̀ ń tàn wá lọ ṣòkòtò Yorùbá bọ̀ wọ́n ní ó wà ní àpò ṣòkòtò wa àti lọ sí ìgboro àti lọ fọ̀rọ̀ wá àwọn aráàlú lẹ́nu wò nípa ẹ̀yáwó èyí tí ìjọba àpapọ̀ ní àwọn tún fẹ́ yáwó lọ́wọ́ báǹkì àgbáyé hmm, ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bi wá táwa náà sì tún ń bi wọ́n náà ni pé àwọn owó tá a yá tẹ́lẹ̀ kí ni àwọn ohun tí a fi ṣe kí nìdí tí a tún fi fẹ́ yá owó mọ́ owó tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ Yorùbá ní èèyàn ń fi gbèsè sọ́rùn kó lóun fi ń ṣe ẹ̀ṣọ́ ṣé nàìjíríà ṣáà ti wá fi gbèsè àti fi sọ́rùn ká máa fi ṣẹ̀ṣọ́ báyìí bí àti pé tán bá máa sọ lọ sọ́bọ̀ wá ní òmìrán ilẹ̀ áfíríkà ni wá àti pé ilẹ̀ wa ó kún fún wàrà àti oyin kí ló wá ṣẹlẹ̀ tó fi wá di pé gbogbo ìgbà ká mú abọ́ dání ẹ yá wa lówó ẹ yá wa lówó kó má lè dùn lẹ́nu mi ò bí kò ṣe lẹ́nu àlejò mi láàárọ̀ yìí àlejò mi wọ́n jẹ́ oníròyìn àti akọ̀ròyìn àgbà èmi ò wá rí ìlú náà ní abẹ́ òrùn yìí tí àlejò mi tí wọn ti gbé iṣẹ́ ìròyìn wọn dé bẹ́ẹ̀ náà ni wọ́n sì ti gba àmì ẹ̀yẹ káàkiri káàkiri àti alálọ̀ funfun o àti aláwọ̀ dúdú wọ́n tún jẹ́ ẹnìkan tó máa ń ké tantan sí ọ̀rọ̀ tó ń lọ àti pé n tó jẹ́ ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà pàápàá ilẹ̀ káàárọ̀ òjìire wọn ni ó mu àwọn lọ́mú púpọ̀ púpọ̀ ẹ bá mi kí alàgbà adéwálé adéoyè káàbọ̀ sórí ètò ojúmọ́ ire láàárọ̀ ẹ̀ káàárọ̀ o. ojúmọ́ o ojúmọ́ ayọ̀ ni ọ̀rọ̀ ìlú ni kò ní sú wa kò ní rẹ̀ <laughs> tó ìbéèrè mi àkọ́kọ́ òun ni pé kí ni ìdí tí èèyàn fi ń yá owó àbí tí orílẹ̀-èdè ti fi ń yá owó. kò sí ohun tó burú bẹ̀ tí orílẹ̀-èdè bá yá owó láti lè tú ìlú ṣe bóyá ó ní àwọn iṣẹ́ ńlá tí wọ́n fẹ́ ṣe tí kò wá sí owó nílùú tí wọ́n fẹ́ yá owó láti fi ṣe ìlú náà tàbá sì rí pé tàbá wò dáadáa rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ló jẹ́ ìlú tí ó ti tó tóbi tó ní ọlá tó ní ọlà tó yẹ pé ní àbáwò ìtàn wọn àwọn náà yá owó kó tó di pé wọ́n dé ibi tí wọ́n dé àpẹẹrẹ ní Brazil uh, Amẹ́ríkà gangan yá owó ṣùgbọ́n ọ̀nà tí màá fi ń ya owó ó yàtọ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ máa ya owó á sọra ẹ̀ di ọmọ oníkùnàkùnà hmm. ọ̀pọ̀lọpọ̀ máa ya owó wọ́n á fi túlù ṣe tí a bá wo ìtàn tiwa á rí wípé àwa ń ya owó àwa ń ná bí ọmọ onínàkùnà tá a bá sì wo ibi tí a ti ń bọ̀ láti ọdún 1960 tá a ti gba òmìnira ìgbà kan ká tó gba òmìnira kí táwọn bàbá wúlọ̀ wà ní orí àléfà ọdún bíi méje ni bàbá Awólọ́wọ̀ lò kò ya owó láti ibì kankan ó kọ́ ilé pápá àṣeré tó wà ní Ìbàdàn Liberty Stadium ó kọ́ ilé ìwé gíga tó wà ní Ilé Ifẹ̀ ó kọ́ ilé ìwé kòkó tó wà ní Ìbàdàn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò ìwòsàn ọ̀fẹ́ odidi ọdún méje tó lò kò yáwó lọ́wọ́ èèyàn kankan tó fi ṣe gbogbo tí wọ́n ṣe a rí i pé ní àkókò tá à ń sọ yìí ilẹ̀ yorùbá kàrọ̀ òjire ó lè fi agagbága pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì ní europe ó tún ní agbára ju àwọn orílẹ̀-èdè míì tí wọ́n ti wá lágbára jù wá nísìn hmm. àwọn malaysia àwọn brazil àwọn mexico singapore, singapore. orílẹ̀-èdè ilẹ̀ yorùbá ó ní agbára jù wọ́n lọ even títí kan japan a wà ní ẹ̀gbẹ́ ara wa ni tẹ́ bá wo orílẹ̀-èdè yorùbá ní àkókò tí à ń sọ yìí tó fi di pé àwọn èèyàn wọ́n máa wá láti India wọ́n máa lọ léèwé ńbí hmm. ọ̀pọ̀lọpọ̀ máa wá wọ́n á ṣe olùkọ́ hmm. ní ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀ hmm. omi máa wáṣẹ́ wáṣẹ́ kó tó di pé wọ́n fún ní iṣẹ́. mo tiẹ̀ gbọ́ pé UCH ń gbà yẹn ọba kan láti bóyá Saudi wọ́n ní wọ́n tiẹ̀ wá wọ́n wá ṣe iṣẹ́ abẹ́ mi. bẹ́ẹ̀ ni wọ́n á tún ara wọn ṣe. nígbà tí bàbá ní bíi nineteen àtúnwá ja ogun odidi ọdún mẹ́ta àyà owó títà fi ja ogun yìí ọ̀pọ̀lọpọ̀ bàbá Awólọ́wọ̀ ló wà ní ìdí ọ̀rọ̀ ajé àti ọ̀rọ̀ òwò ilẹ̀ Nàìjíríà a rí wípé ní bíi three? orílẹ̀-èdè Nàìjíríà yá IMF lówó. àtún yá IMF lówó. bẹ́ẹ̀ni torí <laughs> former ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí alága tó wà ní ìdí ti finance Alhaji Abubakar ó sọ hmm. wípé bíi 73 àwọn tó ń yá owó fún IMF tán fún wọn lówó ibi tí orílẹ̀-èdè wa ní owó dé. ibo la gbé wa ló wá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tó fi wá di pé ibo la ti ṣì í àbí ibo la ti kùnà àbí ibo la ti fẹsẹ̀ kọ́ tó fi wá di pé a dànù lẹ́yìn òmìnira. ṣe nígbà tí àwọn oníjọba tìpátìkúùkù dé. ní àwọn ológun. àwọn ológun ó kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí Ṣàgàrí torí ìjọba onínàkúnà ni wọ́n gbé wọlé ẹ̀rí wípé kó tó di pé Ṣàgàrí débẹ̀ owó Nàìjíríà àtowó Amẹ́ríkà owó wa tún ní agbára ju dọ́là ju dọ́là lọ. Eh, ẹ náírà wa yìí bẹ́ẹ̀ ni ó lágbára ju dọ́là lọ nígbà náà tẹ bá ní tẹ bá ní seventy five tẹ bá ní bíi tẹ bá ní bíi eh, seventy five kọ́bọ̀ bíi one dollar nígbà tá à ń sọ yìí bíi seventy nine tẹ bá fẹ́ lọ sí London three hundred naira péré ni tẹ bá fẹ́ lọ sí London owó Nàìjíríà ó ní agbára ju owó Amẹ́ríkà lọ. Mm -hmm ìgbà tí wọ́n á lo ọdún mẹ́rin ìgbà yẹn ni àkóbá bá owó nàìjíríà lẹ́yìn ọdún mẹ́rin tí wọ́n lò hmm. ìgbà tí ìjọba buhari wá dé ó lo eighteen months ó wá ṣe mọ̀ pé nígbà tó dé ó sọ pé bóyá ká ya owó àbí ká má ya owó tó láwọn ṣàgárí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pa à ń ya owó ńlá káàkiri gbogbo àgbáyé tó ló ń bá àwọn àìmẹ̀. owó tí wọ́n yá ń gbà náà kì náà fi ṣe. kò sí wọ́n máa nídìí. kò sí torí àwọn sọ pé àwọn fẹ́ ṣe eh, wọ́n fẹ́ ṣe railway mo rántí pé Lagos State nígbà yẹn wọ́n fẹ́ ṣe railway metro line sí èkó ìgbà táwọn ológun dé wọ́n da gbogbo ẹ̀ dànù Babangida gangan ló wà bá gbogbo ẹ̀ jẹ́ hmm. nígbà tó kọ́kọ́ dé ó ní pé òun máa gbé ètò alábẹ́ṣẹ́kélé tó máa káàkiri gbogbo orílẹ̀-èdè nàìjíríà tó máa lọ́wọ́ àwọn èèyàn bóyá ká gbogbo nàìjíríà àwọn ọmọ nàìjíríà sọ pé àwa ò fẹ́ o pé torí owó táwa ní hmm. fi ọgbọ́n lò ṣùgbọ́n òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pà ń yáwó ńlá látọ̀dọ̀ àwọn àwọn IMF. owó tá a yá àwọn IMF ń jò ní ìṣá àti gbà padà. owó tí a yá láti gba ìjọba ológun tí èèyàn bá tètè sanwó lọ́dọọdún ló máa ń ní èlé sí i so láti 1985 owó tá a yá ó sì wà ń bẹ̀ títí da ẹ̀ní kàkà kí a sanwó yìí ìṣẹ̀lá tó ń yá sí ìgbà tábàṣà débẹ̀ ó tún ya owó tẹ bá rí i pé láìpẹ́ tẹ máa fi mọ̀ yín pé owó tí à ń yá à ń ná nínàkúnà ni a tó wá ń kó jẹ à ń kó sí àpò ara wa àwọn òṣèlú wọn ti da òjèlú ẹ rí i pé Abacha ní ọwọ́ Abacha lásán five hundred million dollars ni wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ owó tó sì ń gbà lọ́wọ́ ẹ̀ kò tí ì tán ó sì ní àwọn owó kankan tó kó pamọ́ sí àwọn ibì kan tí à ń sọ tó yẹ pé àwọn èèyàn ò tiẹ̀ mọ ibi táwọn òun náà wí tán pè ní safe havens àwọn island kéékèèké àwọn ìlú kéékèèké tó yẹ pé ojú ò wọn níbi tán lọ kówó ìpamọ́ sí nǹkan táwa rí ni pé àwọn ìjọba tó ti wá látẹ̀yìn níṣẹ́ náà ń yá owó ìtàn kò sí tán lọ fi ra lé tán lọ fi ra ehm, eh, oríṣiríṣi nǹkan àlùmọ́ọ́nì káàkiri gbogbo àgbáyé a dẹ̀ ń rò pé tá a bá tiẹ̀ fẹ́ yáwó ó yẹ kí ilé ìjọba amòfin kí wọ́n jókòó torí a yàn wọ́n ni pé kán lọ ṣe aṣojú wa ó yẹ kán jókòó kán wò pé ṣé ó yẹ ká yáwó àbí ká má yáwó hmm. ṣùgbọ́n ẹ kàn máa jókòó ẹ kàn pàṣẹ tó wù yín hmm. ẹ tẹ bá wá yáwó ìtàn á wá da gbèsè sí ọrùn àwọn aráàlú. àwọn aráàlú e, e, mo mo mo pa òwe kan nígbà tí a bẹ̀rẹ̀ ètò mo ní èèyàn ò lè ní ẹgbàá nílé kó tún mọ wá ẹgbàá lọ sóde bàbá máa sọ lọ sọ́bọ̀ wá ní orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ wa ó kún fún wàrà àti ibú oyin ṣé àní owó tó ń lù yìí àbí a lè rí owó àbá àti ro ara wa pin pé ah, a lè rówó mọ́ ẹ̀ ṣàjà lọ mọ́ yáwó ni àbíbo la ti ní èrò wípé àwọn owó tá à ń yá yìí o báyìí ni a ṣe dá padà. kò yẹ kí orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú àlùmọ́nì tí ọlọ́run fún wa kò yẹ kí a lọ máa yáwó káàkiri àgbáyé a ní epo a ní gold a ní diamond kò sí ṣàṣà ohunkóhun ṣàṣà ohunkóhun ló ṣe pàtàkì táwọn èèyàn tó yẹ kí tó lè gbé orílẹ̀-èdè ga tí àwa nàìjíríà tí a kò ní japan tá à ń sọ tó yẹ pé gbogbo nǹkan tá à ń rà á ra tẹlifíṣàn á ra fóònù tó wá látọ̀dọ̀ wọn àti korea south korea wọn lépo gbogbo táwa ní tó yẹ ká máa bí òòjọ́ ká máa níbi two million barrels per day tó yẹ ká eh, máa ká máa tà fún àwọn èèyàn káàkiri àgbáyé tá a bá wo iye tí owó ìfín wọ tó ń owó tó ń mú wá sí àpò wa kò sí nǹkan tí ó fi lè sọ pé ká lọ máa yáwó káàkiri eh, ọ̀dọ̀ àwọn IMF àbí àwọn eh, World Bank káàkiri gbogbo àgbáyé àtúnlọ sọ́dọ̀ China àtúnlọ ń yáwó èmi rò pé kò bójú mu hmm. tẹ bá sì wo ìgbésí ayé àwọn olórí wa hmm. gómìnà míì tẹ bá wo gbogbo tó ń tẹ̀lé káàkiri omi máa wọ ogún yálà kó jẹ́ pé ní ìpínlẹ̀ ní state ni o àbí ní ti àpapọ̀ bí wọ́n ṣe omi máa wọn gbá wọn ra mọ́tò fifty million hmm. thirty million sixty million mo rò pé tó bá jẹ́ pé eh, owó tá à ń yá ká máa fi ká ní pé ajé èèyàn tí ò ní owó ni kò yẹ kí àwọn olórí wa máa gbé ìgbésí ayé tí wọ́n ń gbé hmm. ẹ ẹni tó jẹ́ ààrẹ Britain níbo ló ń gbé nọ́mbà ten Downing Street àdúgbò ló ń gbé flat yàrá mẹ́ta ló wà nínú ilé tó ń gbé hmm. pẹ̀lú bí Britain ṣe lówó tó hmm. ẹni tó jẹ́ olórí wọn yàrá mẹ́ta péré yàrá méjì gan ló jẹ́ tẹ́lẹ̀ ìgbà tí mayor tó jẹ́ ààrẹ wọn tó wá jẹ́ pé ó ní ọmọ tó pọ̀ wọn á sọdá yàrá mẹ́ta nọmba ten ó ní àdúgbò ẹ bá wo àwọn gómìnà wa ibi tó ń gbé kò ní àdúgbò hmm. odidi ìlú ni wọ́n ń gbé epo wọ́n á lo epo wọ́n á lo jẹnẹrétọ̀ wọ́n á ní ọmọ ọ̀dọ̀ tí ò lóhùn kà hmm. wọ́n á lo mọ́tò tí ò lóhùn kà gbogbo ìgbésí ayé tó ń gbè kò sí bí wọ́n ṣe lè rí owó láti fi túlù ṣe ìgbésí ayé fàmílétè ń tutọ́ bẹ́ẹ̀ ni wọ́n hmm. ló fi jẹ́ gbogbo owó tó ń yá ní òkè òkun gbogbo ẹ̀ ara wọn náà fi ń túṣe wọn fi tú aráàlú ṣe. nígbà tá a bá padà dé ìbéèrè mi oníbejì ní màá ṣe é nígbà tí bàbá wa olùṣègùn ọbásanjọ́ tí wọ́n gùn orí àlééfà wọ́n ní àwọn ti san gbogbo gbèsè tán àjẹwó kankan mọ́ kí ló wá tún fà á tàtún fi ń jẹ owó àti pé àwọn owó tí à ń gbà padà lọ́wọ́ àwọn jẹgúdújẹrá ṣé àwọn ilé yóò tó láti fi tún ìlú ṣe ni ẹ ká lọ sí ilé agbára àti àpapàdàdé alàgbà adéwálé adéoyè wọ́n sì wà níkàlẹ̀ láti máa dáhùn sí àwọn ìbéèrè wa lórí ìjùmọ̀ rẹ̀ tàárọ̀ yìí à ń bọ̀.